Yeah. sọ eh, eh, eh, orúkọ tèmi ó ní pa Chukwuebuka pa driver and gbogbo àwọn àdúgbò tó ẹ yẹ èmi ni driver ọ̀gá mi mo tún wá jẹ́ personal pa so orúkọ tèmi gbogbo wa ni Ebuka mo máa pè ní pa driver Chukwuebuka gbogbo àwọn tó wà ní àdúgbò wọ́n mọ̀ mí pé èmi gangan ni bàbá tó ní baálẹ̀ <laughs> àdúgbò yìí ìgbà táwọn fi wọlé ní alẹ́ àná ó ti rẹ̀ wá mi wá fẹ́ kọ́ ka ọ ghara ịbụ nnọọ na na mụnwa distọbụrụ ụnụ nwa ọnyị nwa yaba ìyẹn rú ẹ̀yin lójú èmi ó máa sọ ọ́ papọ̀ nítorí níbi ìyá wa ti bàbá wa ó ṣe rí. so mo fi wá sọ pé mi ò ní tẹ̀lé ọ̀gá jáde léèní àti pé tí màá tiẹ̀ tẹ̀lé ọ̀gá jáde èmi ó kí n wá rí yín ká lè jọ fi ọ̀rọ̀ ẹnu <laughs> ṣẹ́ẹ̀rì méjì ló wà nínú tí ó jẹ́ eh, co-tenant ọ̀kúnà ọ̀tágó so ṣé rí ibi tẹ̀yìn ó kó wọ̀ yẹn nígbà tẹ̀yìn tí ò tí ì kóde inú ilé yẹn ó lò èmi mo máa ń sùn eh, so mo ní kọ̀ọ̀rọ̀ yàrá kan tí èmi máa ń sùn bí and age máa ń hẹ́gọ́dẹ́ i see money that's a go oh. tí n bá sùn sílẹ̀ tí n bá jáde ní ìjọ kejì èmi ó máa ń rówó. <laughs> excuse me please oh. can you go straight to the point. Eh, chukwu gọzie gị ọ náà ní èmi kí ni nǹkan tó ń ṣá láti sọ látàárọ̀. straight there yóò sọ ẹ ó ní èmi ó ń rìn lọ àmọ́ ibi tí èmi ó ń yà sí òun ló pọ̀ jù torí tí a bá lọ bí kan tí a bó yà bí kan ọ̀rọ̀ kò ní dùn sọ̀rọ̀ <laughs> tó nǹkan tẹ̀mí wá tán láti sọ ni pé èmi ó fẹ́ kí ẹ̀yin kí ó wá kí àwọn kí ó wá kí n mú ẹ̀yin méjèèjì mọ́ àwọn méjèèjì pẹ̀lú èmi ẹ̀yọ kan káyọ̀ ṣe márùn ká mọ̀ra ká máàjì ká lè mọ̀ pé ibi tẹ̀yin ó wà o ilé ọlọ́ra ilé tó ní fertilizer ilé tó fertilizer ní ilé tẹ̀yin ó wà. kí ló porúkọ ẹ náà. PA driver Chukwebuka. Yeah, PA driver Chukwebuka. Orí yẹn pé. Taba need anything, a pè ẹ́, okay? Ó lè mi ṣe èmi àti àbẹ̀kẹ́ yìí need anything. Lè mi ṣe pé kéèmí ó jẹ́ kẹ́yìn kẹ́ nídìí nǹkan. Èmi ò máa ma. Ah, Ọ̀tọ̀ máa kàn gé sí mi. Oh my God, you talk too much. Ẹ Ọlọ́run ló dẹ́ èmi bẹ́ẹ̀, èmi ó láìkí kéèmí ó máa sọ̀rọ̀. It's okay, it's okay. Eh. Ó ṣàròyé pàǹjáde mi. Èmi ò mọ̀. Ẹ ẹ o tẹ̀ tí ń fẹjọ́ dá wa dúró gan. Ah. taba dé a máa pè é okay. òkèrèké tẹ̀mí ó bá dúró kẹ̀yìn ó pè mí ó mọ̀ máa late ẹ̀jẹ̀ kẹ̀mí ó máa pè ẹ̀yìn kẹ̀yìn ó máa wọ̀ọ̀rì kàmú náà kùnú nne sí nne chọ na dis whole arena na ayatago ndị niile the whole landlord nọ here ma na mụ. ṣé ẹ yóò ti lọ náà nìyẹn. ìwọ máa wọrẹ thank you èmi ò sọ gbọ́kàn tẹ́mi ò sọ kẹ́yìn ó lè ibi tẹ́yìn wà ilẹ̀ ọlọ́ra àti ilé Ki a lè jọ máa ṣe gbogbo kan papọ̀ ká lè máa kọ̀wọ́ bọ̀ ká máa kí kan bọ̀ papọ̀ ni o gbẹ̀yìn òkú mọ̀ nǹkan tó máa ṣe tó máa sọ ètò àmọ́ èmi as pa driver Chukwu Ebuka èmi ó ti sọ ti tèmi ekwugo m nke m ga-ekwu so kọ ọzọ m Hey, ah, Mr. Mr. Lelu. Mr. Abayo, right? How you doing, sir? Abayo, <laughs> yes. Very fine, sir. Eh, eh, Ẹ Cabo Jetta. Yes, ṣé go. Ọlọ́run á jẹ́ kí ilé túra. Um, I hope you're doing good. Yeah, yeah, I'm, I'm fine. <laughs> Uh, Muniki ní kí as your next door neighbor, um, alábàágbé ni wa, a lè jọ máa ṣe àwọn nǹkan wa papọ̀. Okay. Ìyẹn mo ní kí n kàn fìyẹn kí. Sista ń One lọ bíṣẹ́. oh oh that makes the two of us. oh yeah, yín ò. no ó lọ bíṣẹ́. okay. Um, wọ́ọ̀fù ló she? Oh, clearing and forwarding ló ń ṣe ilé ètò tí wàá lè ó máa lè tọ́sẹ̀ kan kó tó dé. ó máa ń pẹ́ tó yẹn. ah àmà ń pẹ́ iṣẹ́ tí wọ́n ẹ mọ bí kíní yẹn ṣe máa ń rí tápọ̀n da gbogbo kọ̀ńténà jọ ẹ mọ ibẹ̀ yẹn máa ń wà jam packed. oh yeah yeah yeah true. ọ̀dẹ̀ máa ń ní traffic jam lọ́nà tó máa ń bọ̀ so ó máa ń wà hectic fún. Um, so <laughs> nice um, having you here. Same here. Yeah. hey, <laughs> eh, eh, Mr. Lulu. Hey, jọ̀ọ́ má Um, Sherry, rí ibi tẹ́ páàkì car yín sí. Okay. Space mi àti ìyàwó mi ni. Oh. So ibi ẹ̀gbẹ́ yẹn. Ẹ rí pé bẹ́ẹ̀ náà. Ẹ̀gbẹ́ bí. Ẹ ibi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ yín gangan yẹn. Ó máa da kẹ́ páàkì síbẹ̀. Reason ni pé kò ní da kí afẹ́jáde kí ṣẹ̀ṣẹ̀ wá máa pè é. Yes, yes. Ọkùnrin máa sùn. Yeah, exactly. Mi ò fẹ́ kẹ́ bínú. Otoni, Tony, yeah. Oh, I'm, I'm very sorry. No, no, no, no, no, no. It, it's fine. Okay. I, I just want to know if I'm not bothering you. No, no, you're not. You're not. Thank you, sir. Good to see you. Thank, thank you. you for thank the cooperation and thank the hospitality. Thank you, sir. I appreciate thank you. God uh, bless you. My regards to my. We'll see you. <laughs> Definitely. Next go, Nene. <laughs> Let's go, sir. gbé mi oṣù máa bá sọ̀rọ̀ bó ń kọ́ tí mi bá sọ ó máa kó mi jẹ ó máa kó àwọn ọ̀rọ̀ wa jẹ sẹ̀kẹ́sẹ̀kẹ́sẹ̀kẹ́ òbí. ìyá màmá màmá ìyá ìyá ìyá àgbà àgbà tí ó pọ̀ ó ní ó ní ó bínú ó ní ọmọ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ rẹpẹtẹ ó pọ̀ jọjọ <laughs> ìyá ńlá ìyá àgbà. ee ó tó agbèrò wọn fi ṣí ẹ rè kí ló ṣe ẹ ẹni ò tiẹ̀ kí ń padé rárá rè mo ti sọ fún ẹ mo ní tó bá mọ máa bá mi sọ̀rọ̀ má sọ̀rọ̀ níwọ̀nba ẹjọ́ ẹ ti pọ̀ jù ó gbọ́rọ̀ síkọ̀ ẹ̀ mi kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó pè mí síta fún. èmi ni ó dàbí ẹni pé orun tẹ́yìn oṣù lé ni ó fi ọwọ́ òsì ojí àmọ́ èmi ọ̀mọ́ ẹ̀ má bínú ṣẹ́ẹ̀rì ẹni tẹ́ èmi mú wá fún ẹ̀yìn ẹ̀ ó ní wọ́n pè ní sẹ̀kẹ́ sẹ̀kẹ́ international sẹ̀kẹ́ de sẹ̀kẹ́tírì sẹ̀kẹ́ gbogbo àdúgbò <laughs> ló máa ń gbà gbogbo owó àti nǹkan maintenance ló máa ń ṣe kìíní ṣẹ́ẹ̀rì bó ṣe wà ó dà ẹnu oníkọ̀ láti gbọ́kùnrin. orúkọ mi ni ìfẹ́ olúwa èmi ni secretary gbogbo estate yìí ó yẹ kí n ti wá yọjú sí yín torí wọ́n ní ẹ̀ṣẹ̀ kò dénú estate wa ni bọ̀ mo ní láti yọjú sí àwọn ilé kọ̀ọ̀kan tí mo lọ gba owó lọ́wọ́ wọn ṣàrí bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe wà yìí èèyàn tó dání ní torí ẹ̀ṣẹ̀ kò dé estate ẹ̀ tí lè mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ni bọ̀ tó bá yá ẹ máa mọ̀ mí dáadáa bí mo ṣe wà yìí mo lè wá jẹun lẹ́yìn anytime bá ṣe ń ṣe inú ẹsẹ̀ tiwa nìyẹn o eh. ẹ̀yin náà dẹ̀ lè wá lé mi mo lè sún lẹ́yìn fọjọ́ méjì ẹ lè sún lé mi fún ọjọ́ tó bá wù yín. bẹ́ẹ̀ni kẹyìn ó ẹ̀yin méjèèjì kó kó nǹkan papọ̀ kẹyìn ó lu nǹkan pọ̀ kẹyìn ó lo nǹkan pọ̀. kò ní jọ yí ẹ̀yin méjèèjì papọ̀ kẹ wá ṣe kí ni kẹ wá sún lé kò ní yẹ yín kò ní yẹ gbogbo mọ̀lẹ́bí yín kí ìwọ wá sún ilé ẹ jọ ṣé ṣé ṣé ẹ̀yà wèrè ṣá ṣé kò ń ṣe pé ẹ mú orí burúkú sọnù láàárọ̀ kùtù ṣé mi ò ti ṣí lọ́gbà bá ṣáà ti ṣí ẹ́stéètì wọ̀ báyìí. ilé dáadáa lè yóò gbà. sórí tí mo bá gbé ìgbà tí fún ẹ tí mo bá gbé ìgbà tí fún ẹ ọlọ́wọ́ bá bọ́ ò lè gbọ́rọ̀ mọ́ títí ayé máa fi parẹ́ ó ń ṣe èrè ni kí ló ṣẹlẹ̀. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ bó ṣe ń bọ̀ ni mi ò tí ì dé o madam ìwọ yìí sẹkẹtì ló ń gba gbogbo owó kiri àdúgbò ló múra báyìí ló rọ́ dáadáa lọkàn dodo báyìí nítorí pé òun gba owó kiri ah abẹ́ẹ̀rí gbogbo ẹ̀bọ́ ṣe dúró rẹ ní ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀bọ́ gan ní bírẹ́dì yìí. ẹ̀bùn ọlọ́run ni ọlọ́run ló fún un ọlọ́run ló fún un tọ́ni. ẹ̀bùn ọlọ́run rẹ tó fẹ́ fi wá gba ọkọ mọ́ èmi lọ́wọ́ àbí. ọlọ́run máa jẹ́. olórí burúkú ẹ̀ nítorí pé àwọn olówó tó wà nínú ẹ́stéètì yìí ló ń ṣe dí àbí. wá wá wá arábìnrin tó bá pẹ́ tó ti ń ṣe ó lè rí iṣẹ́ lọ́rọ̀ mi. ẹ̀ẹ́dọ̀ tó ní ọlọ́ọ̀gbẹ́rún òṣìṣàn ẹni ọ̀gbọ́gbẹ́rẹ́ mi ò fọkàn tèmi ṣẹlẹ̀ ẹni ọ̀fọkàn mi ta káìtì ẹni ò jẹ́ kọ́ bá ń fi ta yìí ó ń gbowó kiri àdúgbò olóòmù gbogbo àyà ló gbẹ síta báyìí jọ kí ni nǹkan tó tó láti ṣe kí ni mission ẹ kó òkè tó bá ti wọnú lé kí gbogbo àwọn ọkọ wa kó lè máa wò ẹ́ àbí kó lè máa admire ẹ ìwọ nari secretary ó lọ ṣèdí àbí gbogbo ẹ̀kọ́ ló yọ ọ̀tún ló yọ lọ́sì kókó sí ìdàlú kúrò níbà ẹ́ ó lè aṣẹ́wó aṣẹ́wó nínú àbí oníṣekúṣe ọ̀fọ̀ ẹranko kò yẹ kó máa bá wa gbé nu estate. ẹranko ni ìyá ẹ nílé. mo ń retí ẹ lọ́dọ̀ tí a. ẹranko ni ìyá máa já ẹ. olùmọ̀ àgbọ̀ pa mi lọ́dọ̀ tí a. ẹranko ni ìyá ẹ. o lè aṣẹ́wó onímọ̀. madam olúwayọ madam olúwayọ madam madam madam olúwayọ madam olúwayọ òwòdó padà wọlé. ẹ sẹkẹ ìwọ náà wọ́n yẹ kó nà sùúrù sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ọyún ìmájì ó dà pé ajá ó ti dé madam madam ẹ pẹ̀lẹ́ ó yẹ kí ajá ajá madam ẹ pẹ̀lẹ́ ajá ó lọ ọlọ́bù yìí jẹ ẹ má bínú. ó fẹ́ mi bẹ́ẹ̀ nìkan mi lọ́bẹ̀ ọbẹ̀ ń dí ayé yìí máa bàjẹ́ bẹ́ẹ̀ni bọ́dì nínú ẹ́sẹ̀tì ẹni bọ́dì bá wọ ọkọ mi ní àdúgbò yìí ọlọ́wọ́n ara ló máa pa bẹ́ẹ̀ ni mo sọ tẹ́ bá wá lọ ṣèṣì tẹ́ lọ ṣèṣì tẹ́ lọ tọ́ ọkọ mi láládùúgbò yìí ọlọ́wọ́n ayé làlá ló máa bá torítọ̀ jẹ́ ìyá láyé bàjẹ́ ẹ ti rí ilé olówó tẹ́ fẹ́ wá bá sí. lóòlù lóòlù lóòlù lóòlù lóòlù lóòlù. Oya oya oya gbẹ fún gbẹ fún oya gbẹ fún. Bí sí ìbá ní bí sí ìlà. Ó máa jó gan. Òdìbò gbogbo lórí gbogbo lórí gbogbo. Ó ṣe mí o. Kí ni mo ṣe? Ó ṣe mí o. Kí ni mo ṣe? Ó kò dà nínú bí ọtí. Kó o tiẹ̀ pè mí. O ò yọjú sílé. Ifu church àti pàdé mo débẹ̀ wọ́n sọ pé wọ́n rí ẹ kí ló ṣẹlẹ̀. Ilé ilé lórí iṣẹ́ ni nà. Iṣẹ́ ni. Iṣẹ́ wo? Wọ́n tí mo mọ̀ dáadáa. Sọ̀kan tó ṣẹlẹ̀ fún mi. Kí nìkan tó ṣẹlẹ̀? pàdé eh. pàdé parọ́ fún ẹ eh. ìyàwó ẹ ni. ìyàwó mi. yes ìyàwó ẹ ni àpàdé ìyàwó ẹ ni mo parọ́ fún ẹ adẹ̀tí máa sọ fún ẹ tẹ́lẹ̀ mo sọ fún ẹ fún àmì mo sọ fún ẹ pé gẹ́ẹ̀ yìí pé kò máa fẹ́ wọn ò gbọ́ náà ẹ onítorí pé olówó oní connection ògbéláyà ló ṣe bá ń ṣàwípa dúró bí wọ́n ṣe o ẹ bá ti gbé bẹ́ẹ̀sì fún ẹ ni gbogbo kan tó ilé yìí gbogbo kan tó ń gbé yìí kò sí kankan bẹ́ẹ̀ mo sọ fún ẹ pàdí mi ah, mo sọ fún ẹ nàbọ̀ ò gbọ́ so so serious abo n wa ẹ. wàgbé o ṣeré mo sọ fún ìgbà yẹn ṣe sọ́ọ̀sì she's not ah owó yóò gbọ́ ni mo sọ fún ìgbà yẹn náà mo dáhùn kan ṣé ni pé bọ́ọ̀lù gbígbẹ́ ẹ bébí à òdìwọ̀ ẹ ó di pápá bí mi ọ̀rọ̀ máa wọ̀ ni mo mọ̀ pé ẹ̀ ṣorí jẹ́ǹsì tó sọ yẹn pàdé mi ò lè rí ní bẹ́ẹ̀ ẹ̀hìn ò lè rí níbẹ̀ táwọn ń kíra wa tó ń pa àti lè pa ká pàdé lójú títì pàdé mi lè ṣe é sóhun ní yìí ẹ́ tó díjẹ́ òní gbé kọ́ mi. mi ní gbé e. màmá kíra lójú títì. ṣé òun kí yóò láàbẹ̀ rí ìsìn. ṣé ara ṣé ara ṣé ara bí ṣe báyìí ṣé òun láàbẹ̀ ẹ̀. wọ́n ní ìlú ti ní ah! òun ní ìyí padì mi gbàgbé ah! rẹ̀ sọ fún ẹ ó make sense bẹ́ẹ̀ yẹn. Ah, kàmá kíra lọ́nà. wo ó dà pé èmi ní nǹkan tí mo fẹ́ ṣe pàdé mi àyànká máa pàdé náà ó jì èèyàn mi ṣe ní ẹ̀pàdé mi máa wọlé a máa máa ríra náà ojú ọ̀nà ká pàdé joint ẹ̀pàdé mi gòbí ẹ filẹ̀ freshman ah lóòlù lóòlù lóòlù ah ọmọ odò ọlọ́ odò odò lórí mo bísí máa rí ẹ̀ náà ah mo máa bẹ̀rẹ̀ ní así ẹ̀ pọ̀. olùpàdé mi má gbàgbé o má pè mí mi ò ní gbé o ṣùgbọ́n kò sí wàhálà máa máa ríra lónà náà pàdé mi you fresh die ah lólu orí bẹ́ẹ̀ sí ẹni tẹ́ fọ́ ọkọ̀ ẹ́ eh! mẹ́sídìsì owó àpàdé mi. náà lájọ ń sọ àmì ìlè mèkì ẹ̀ mọ́ lẹ́nu ìnáná mi ìlè mèkì ìrìn ẹ̀ lẹ́nu mo wà mo ọdọ kejì ni mo wà ok nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ ẹ máa gbọ́ ẹ ní sùúrù ẹ̀yin ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ bá wa clear ẹ̀ náà máa fún yín ẹ bá wa clear ẹ̀sẹ̀ máa fún yín ẹ̀yin ẹ máa wọ̀rì tó bá ti bá wa clear máa fún yín lówó tẹ fẹ́ gbà sí i. Ma fún yín ma fún yín ma wọrí hmm. eh, ok ẹ jọ̀ọ́ ẹ máa ká àwọn mọ́tò yẹn lọ́wọ́ dẹ́múrèjọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe ẹ ṣe ó dà ok ẹ ṣe. jọ kí ló máa ń ṣe bọ̀bọ̀ yìí náà ṣọ́ọ̀tù ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀tù ti bẹ̀rẹ̀ ṣe every time a lè máa increase owó máa increase owó kí ló dé náà ṣe bó ni n ta jọ sign má mú tí ẹ má dá lóhùn ṣáàjẹ kó gbá àwọn mọ́tò yẹn jáde kémi deliver bá mọ́tò fò ní mọ́tò kọ́kọ́ mi balẹ̀ kó má wọ́n dẹ́múrèjì mọ́ mi lọ́wọ́ lẹ́yìn yẹn lẹ́yìn yẹn sùn ni torí pé a ti torí pé a fẹ́ a fẹ́ gba ọjà a máa máa máa exploit wa wọ fílẹ̀ àwọn títí ẹ̀ ní oníbà sọ. ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ti sú mi o kí ló dé dẹ̀ fẹ́ wá di ìdàrúṣà. Ah. don't mind him he's a very stupid. I'm exploit unnecessarily. wá wá wá kí ló ń ṣe. ń bọ ṣáàjẹ́ sáré sọ̀rọ̀ yìí ìgbéyàwó dùn tí a bá ṣe nílànà tí ó tọ́ ó fún òyìn ayọ̀ àti ìdùnnú. ìdẹ̀ra ìdẹ ìdẹ̀ra. kí ló ṣẹlẹ̀. mo jókòó síbi ò ń wo tv ebi dẹ̀ ń pa mí. Ah, ìgbà yẹn wá ń kọ́ ọjà ó yá nìṣó kó lọ prepare oúnjẹ fún mi. ṣé o sàṣe kémi nìṣó kí lọ prepare oúnjẹ fún ẹ ṣé mo prepare oúnjẹ fún ẹ lánàá ni àbí mo jọ ọmọ ọ̀dọ̀ ẹ ah, ṣé kò ń ṣe kò ń ṣàránṣá. gbóná ṣé mi ò ní jẹun ni ebi ń pa mí. Ah, ẹ kí ló kọ̀ mí tẹ́bi bá ń pa ẹ́ ṣé mo dáná fún ẹ lánàá ni náà ṣé mo jọ ọmọ ọ̀dọ́ ẹni ó mà bàjẹ́ gan-an o kò délé sọ̀kalẹ̀ ọ̀dọ̀ ẹ pariwo kí mo máa dáná fún ẹ ṣé mo jọ ọmọ ọ̀dọ́ ẹni. ìdáradún náà kí ló dé tó yẹ pé gbogbo ìgbà ló máa ń fi ẹnu bà mí jẹ́ àti ìgbà tá a ti fẹ́ ra òun mú mi rí pẹ̀lú any girl for once then ọmọ máa accuse mi kí ló ṣe é náà. ẹ bẹ́ẹ̀ ni sọ́jọ́ bẹ́ẹ̀ ni sọ́ọ̀ àtẹ tó bá ń pọmọ jẹ àkírẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ́ oníṣìnà báyìí ẹ mọ bẹ ṣe máa ń ṣe ọ̀rọ̀ ara yín là ó mo ń bọ bó ṣe ó yà wọ wọ wọ ṣe pèsè ipa èmi nìkan ni obìnrin tó ní nínú láìfẹ́ pé láti ìjọ́ tó ti fẹ́ mi ó fẹ́ obìnrin mi ó rí ìhò obìnrin mi lọ́ọ̀tà mi ṣọ́kọ̀ sọ́bìnrin mi láyé mi. sori ti ba ti. ẹ kí ló fẹ́ ṣe. sori tí n sọ pé kí n fi ìbínú ìkọra ibi tó ń pa mí kí n fi fọwọ́ kún ẹ̀ má má má kó ṣe é. sídàmù tó láàmì dáre ó já wèrè ṣá ìwọ tíra yẹn ọlọ́wọ́ bá gbọ́ máa gé e jẹ níbi tí ò ti ní jiná láéláé ọlọ́wọ́ bá gbọ́ máa fi agbára obìnrin hàn ẹ́ máa fi bí mo ṣe jẹ́ máa fi hàn ẹ́ sórí nǹkan tí màá ṣe fún ẹ òní lérò tí ọwọ́ ẹ̀yẹ tó bá kọ̀ mí látọ̀ tí mo bá mú ẹyín mi tí mo bá dàdé nígbà tí mo dà débi tí mo fa túlu tí mo fa gbogbo àtúlù túlu tí gbogbo ẹ̀ tó já dànù gbogbo òṣì gbogbo nǹkan tó gbọ́jú lẹ́yìn tó fi tó fi ṣòṣì ránu kiri gan tí mo mú gbogbo tí mo bàjẹ́ pátápátápátá ọ̀rẹ́ ẹ̀ máa balẹ̀ o fẹ́ nà mí o lò ṣì oníranà ọkọ àtiwọ́ náà fẹ́ fi fẹ́ nà mí ìwọ náà tiẹ̀ náà ah, olófò màlẹ́ lẹ́yìn kẹ́ kémi wá dáná fún ẹ. ma fọ́ lè ṣe ẹ máa bá gbogbo bẹ̀ jẹ́ máa tiẹ̀ ṣe ẹ sáàbù ǹjọ́ kan tí máa ṣe fọ ẹ lásìkò. nna ndị ahụ nne m dị mkpochi all the time noise noise noise kwọrọ elu nkuku a na-eku na ọ gịnị dị na this my oga you fall my hand this time around eh because you disappointed dem no why you oga even fuck up why oga go even let why you go why why you go gree say make a agent even bring dis people come for this compound leave tap for dis compound oga even you this way you do oga you dey small if person talk loud dem go say make dem kill am if we no talk dem go say make dem kill us if one wey do sef ká tabasọ ká kukó ká òkú kó ká kukó kú ká sọ ká kú jáde ká máa lọ. I go dey think another thing sometimes. Eh, their noise may a uh, person go dey think something else. Their noise go dey distract. Dey comot something for person head. Rich people useless. Ndia Allah. Adùnọlá kí ló wá ń bí báyìí ṣé bí ọmọ mi ti sọ fún ẹ wípé òun ò fẹ́ mọ́ ó dẹ̀ ti ní ẹni tó ń fẹ́ kí ni wàhálẹ̀ ẹ̀ tó ń fi ẹsẹ̀ gbálẹ̀ kiri lẹ́nu ọ̀nà lé ọmọ mi kí ló wá kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá náà ṣó lẹ́yìn ọmọ tẹ́ ẹ̀ bá ti ní ìran gidi tó lè bá yín sòótọ́ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe máa wù yẹn oníyà làwọn ẹbí ẹ ni tí wọ́n bá ń ṣe oníyà ni ṣé kò yẹ kó fà ẹ́ láago kó fa etí ẹ̀ mọ́ra wípé àwọn ò gbọ́dọ̀ rí ẹ pẹ̀lẹ́ni tó ti níyàwó tiẹ̀ ó wá fẹsẹ̀ gbálẹ̀ òun ṣe ládàá òṣì márata márayọ̀ tẹ́ ń bá ká káàkiri kí ni ìtumọ̀ yẹn mi gbọ́dọ̀ rí ẹ ń bíbá yìí mi gbọ́dọ̀ rí ẹ lọ́dọ̀ ọmọ mi mọ́. ewu gbẹ́nu ẹnu ẹ sáhùn ẹ sáhùn ó fẹ́ sọ̀rọ̀ tá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ síta ẹ bọ́ ta ẹ jẹ́ yín nínú ilé yìí mọ́ tí bá ẹ lẹ́nu ọ̀nà yìí débi tí máa rí ẹ lẹ́nu ọ̀nà ilé ọmọ mi gbọ́ wọ́n á rìnrìn ìyà kiri jẹ́nu rẹ̀ alájà kìlọ̀ fàjà ẹ̀ kò gbọ́ ọ torí ajá tó ń bá kìlọ̀ fún tí ò bá gbọ́ tó ń bá la pọ́npọ́n mọ́rú wọn lórí kò lè wọ̀. ẹ look at you. tó bá la pọ́npọ́n mọ́ ta ni lórí ìyá náà jẹ́ ẹ̀ náà máa la pọ́npọ́n mọ́ lórí níbikíbi tó bá wà ṣé o gbárùn ṣá ah, kí ló bá ṣe ẹ̀yọ́ obìnrin sí ẹ ṣe ń já wèrè dẹ́dẹ́ báyìí òun bá mi ju ọkọ mi òun bá gbá ọkọ mi nílẹ̀ o tún ní kóòtù láti máa sọ̀rọ̀ sí o ṣí èrè ṣá báwo ni ẹ ṣe máa yan ó wá ó yẹ yẹ yẹ Ita, ita! ìta ìta ṣebí lọ nílò wá bọ̀. ó lọ sí ó lè. mo wọ́ndà àbọ̀kọ ẹ̀ ṣe ń kó pẹ̀lú ẹ̀ you're so raspy. ṣé mo já wèrè. you're so nasty you're so noisy. Ah, ah! ó dàbí roasted radio tó ń pariwo. kí ló dé tatatatata hmm. i'm sure your neighbors are tired of you. Mm anybody tó bá ti wá sínú compound yìí báyìí ọkọ ẹ lọ fẹ́ wá bá ṣé ọkọ ẹ jẹ́ fresh prince of bel air ni. kò jọ àbọ̀ ọmọ bọ́yẹ rí mi. I don't have your time o ṣó irú ní mélòó mélòó mélòó mo ti ránṣẹ́ tán ti kó ẹrù nu kọ̀ńténà tí mo ti rọ́wọ́ dànù sílẹ̀ ah. irú ẹ̀ mélòó mélòó. Ah, àbọ̀ ló fò lélẹ̀ irú tani mélòó mélòó ló ń kó mọ́ kọ̀ńténà. èmi ló ń sọ fún pé o máa di èmi mọ́ ẹrù náà ṣé mọ bí mo ṣe tó ṣá ṣé o mọ bí mo ṣe jẹ́ ṣá ṣé mọ what mi ṣá náà ṣé o mọ bí mo ṣe jẹ́ mi. tell me. sórí àti ìwọ hmm. àti ìwọ dínú ẹ gbogbo ìwọ dínú pátápátá tó bá ta gbogbo yín pátápátá ẹ wọ́n ti kọ́ nínú àkáǹtì márùn-ún tí mò ń wọn. ó hàn you saying? ó hàn pé òun ní àkáǹtì márùn-ún ó hàn lára ẹ̀ you're such a noise maker. tatatatata like a chatterbox don't you get tired anyway ni o ráyè tiẹ̀ torí tiẹ̀ kọ́ ni mo fi wálé ni mm. tó bá jẹ́ pé mo ráyè tiẹ̀ ni. Mm. probably ma learn one of your stupid acts of noise making. Mm. Ma jókòó tiẹ̀, but I'm not here for you. Hmm? màá ẹni tí mo bá wá ṣùgbọ́n excuse me. kí ló fẹ́ ṣe ìdíkọ̀ lọ́dẹ̀ kí ló fẹ́ ṣe ó lọ ṣe òkè kí ló fẹ́ fi mí ṣe lọ́wọ́. ṣé bó fi style style ìgbà tó ti rí pé lóòrò òdùn níbà ó wá ṣe kọ́nà gbàgbẹ́ yẹn lọ ó pretend ẹni pé yẹn ló wá wà bí kò sí wàhálà ṣé orí mi tó wà yẹn bẹ̀ ni kò máa gbé o ò gbọ́dọ̀ jáde o àti wá àti ìwèrè pàtàkì tó wà lọ yẹn tẹ́ bó ṣàtìmọ́ jáde ẹ má gba ẹnu ọ̀nà fúláàtì tèmi ìkọjá kọ́gbé ẹgbà kọ́nà ń bẹ̀yẹ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ lónìí gbó owó wọn gbóni màá fọ kutukutu màá fọwọ́jú ni màá máa fọ́ yìí màá máa fọwọ́jú màá máa fọ́ yìí owó wọn gbóni yẹn ó lò sí wọ́n kí ni tiẹ̀ fẹ́ wọlé fún. Hmm, hmm. gbogbo ẹ̀ kí pọ́pọ́ síbẹ̀. ah imported gan làwọn ṣíà yìí adùn adùn adùn sọ ojú ẹ̀rí aṣojú máa tún padà ríra àwọn òwe àkàlàmọ̀pọ̀ jọ kí ló dé tó ń sá fún mi irọ́ rèé ló ti kún dẹ́mdẹ́m báyìí ó mà ti yàtọ̀ gọ́kẹ́ ó sọ níwọ̀n pé ah, mi mọ ẹni yìí àti ọjọ́ kẹta tá a ti kó délé òun ni mo ti rí ẹ ni mo ti rí àkọ̀yìn sí ẹ kò dẹ̀ sí bí mo ṣe máa rákọ̀yìn sí ẹ tí mi ò ní dá ẹ mọ̀ dáadáa nítorí pé mo mọ̀ ẹ́ gidi gan ni ọjọ́ yẹn mi ti ẹ̀ mọ̀ bóyá òun travel ni mo ṣáà dìgbà ló dàgbọ̀n ló di ẹrù báyìí ló ń lọ ni mo ń wà tẹ̀yìn sí ẹ̀ lọ báyìí tó ló bí two weeks kó tó dípò padà wá sínú ilé àtìgbà ẹni mo ti wò pa ah, ẹni ìjọ àdùnkẹ́ but àti ìgbà yẹn mo ṣàlàyé pé o máa sá fún un wàá máa ṣọ́ ẹnu ọ̀nà yẹn kó tó di pé o jáde wàá máa rò pé òkè kí n má sí ń ta wàá ṣe púrú jáde wàá sáré wọnú mọ́tò ẹ̀ púrú wàá sáré drive out àbí bẹ́ẹ̀ kọ́ tó bá wá wọlé náà wàá máa wo fẹ̀tọ̀ fẹ̀tọ̀ fẹ̀tọ̀ bí olè lóru wàá tún sáré wọnú lé púrú nítorí pé òfẹ́ rí ni àbí àmọ́ gbà máa mú ẹ ìyá ọkọ mi ló kàṣẹ àwọn náà wá sọ fún mi pé sẹ́ẹ̀ ìyàwó nébọ̀ wa adùn ni adùn adùn jọ́ torí ọlọ́run kí ló dé tó ń sá fún mi láti jẹ. ìdẹ̀ra. yes. kí ló fẹ́. kí lèmi fẹ́. <laughs> ẹ máa west girlfriend ọkọ mi tó ń bi mí pé kí ni mo fẹ́ kí ni nǹkan tí mo fẹ́ adùn omi dáadáa kò tún mi mi ò fi ọkọ mi bá anybody ṣeré o mi ò fi ọkọ mi ta yín pẹ̀lú anybody wọ́n ó àjẹ́ ọlọ́kọ ni mí o mo mọ bí ìwà àti lolú ṣe jọ ti wà látẹ̀yìn wa o mo mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin pátápátá adẹ̀tí tí òògé bolóṣà lọ́wọ́ kò sí bàbá ńlá kò bàbá anybody tó lè bọ̀ dànù má ẹ̀fà má tiẹ̀ try ẹ̀ má tiẹ̀ rò ó wípé bóyá o tiẹ̀ fẹ́ wo ọkọ mi lẹ́ẹ̀mejì kó má lọ wò pé bóyá torí ó jẹ́ ex ẹ̀ bóyá ẹni tí lè ṣẹlẹ̀ mo wá já ẹ níwọ̀nẹ̀ mo wá já ẹ tán gidi gan ni sórí lolú bó ṣe wà yẹn mo fẹ́ kó mójú kúrò lára ẹ pátápátá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín nígbà yẹn gbogbo àní mo mọ̀ bọ̀ ọlọ́run ti gbókùn fọ́lẹ̀ tèmi èmi ti wé ìlú ti já mọ́ mi lọ́wọ́ ṣé mo pé mi àti ajọ ń díje ńgbà yẹn ni èmi náà ti gba bọ̀bọ̀ mọ́ ẹ lọ́wọ́ so mo fẹ́ kó gbójú ń bẹ̀ finally kó rọra fèsì ọkọ ẹ̀ ń bíbà má wo ọkọ mi rárá o adùn mo ń wọ̀nà gidi gan ni o agbífúnni kó tó dá ní àgbàjàkadì ni má wo lolú rárá àti rárá in fact tó bá kí ẹ nígbà míì má dá lóhùn kó máa lọ́nù ẹ̀ kó náà máa lọ́nù ẹ̀ ni má torí pé bóyá torí pé àtijọ́ ń gbénu lẹ́kọ̀ọ́ náà ó wá wò yí pé o lè máa yọ pìlà rẹ̀ ó lè gbàbẹ̀ lọ́rùn o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo kàn rán ní kí n wá bọ́ọ̀nù ẹni kò má ní anything pẹ̀lú ọkọ mi bó tilẹ̀ wọn kò kéré mọ́ ṣé o gbọ́ mi yé o gbọ́ mi yé kẹ́ now jẹ́ ká meet ara wa officially àbí kí ló fẹ́. well um, let me now introduce myself officially um, Mrs. Adun ìwọ lẹ ṣe orúkọ mi ni um, Ìdẹ̀ra èmi ni níbọ̀ yín tí mo ṣe kó dé ọ̀dọ̀ yín ní báyìí ṣàlàfíà lè wà ṣé gbogbo nǹkan lè dáadáa ṣé kò sí problem nice meeting you ẹ fífi òwe mi wá kí wa níyẹn ìgbà tọkọ mi bá sílé ẹ má wà ń gbà tọkọ mi bá wà nílé o so èmi náà bẹ̀rẹ̀ wá kí any time tẹ bá free you know kọ́lì tó jáde kájọ ṣeré you know kájọ lọ pátí you know <laughs> ayé ìlú rẹ̀ nice meeting you so see more of you mo fẹ́ lọ dáná fọkọ mi <laughs> I love your dress very long. <laughs> really? Ah, kéyìí ti yá wéré o ó ti ya wèrè gidi. kódà ó dẹ̀. mo ti gbọ́ ṣùgbọ́n mo fẹ́ fi ọlọ́run bá bẹ̀ mi fẹ́ kí anybody kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó wà láàrin mi àti ẹnìkan jọ. Hmm. kò sí wàhálà anybody ò ní mọ̀ nípa ẹ̀ bó ṣe fẹ́. Hmm. ah Lulu. ó di nǹkan ṣá ah no ó dájú no ṣé o fẹ́ sọ fún mi pé láti bíi four weeks tá a ti kó dé nílé going to five weeks now ó fẹ́ sọ wípé o ò mọ̀ pé adùn ni ìyàwó Mr. Bayo tí wọ́n ń gbé bẹ̀ ṣe fẹ́ sọ pé mọ̀ àbí ṣe bẹ́ẹ̀ máa ń lọ síbẹ̀ náà ó máa ń lọ kí wọn mo wá ń rí nígbà míì gan tó máa rẹ́rìn jáde nínú ibẹ̀ yẹn kò dẹ̀ sí ṣe fẹ́ máa wọlé tí wọ́n máa jáde nínú ibẹ̀ yẹn tóun ní ti bí ọmọbìnrin tó o bá ṣàrí o bá ṣàrí picture ẹ̀ lára ògiri èmi ò mọ̀ pé àjọ ń gbé ni nígbà tá a kó wọ bí ni mo wá mọ̀ pé neighbors ni wá kódà tí n bá tiẹ̀ lọ síbẹ̀ a kàn máa ṣe hello hi nothing else hmm. a ń bára wa sọ̀rọ̀ ó máa lọ wí ẹ̀mí náà dẹ̀ máa ń bá tèmi lọ. Hmm. ẹ̀kan ń ṣe hello hi síra yín. that's all. that's all. Hmm. Eh, eh. ó dáa o kò sí wàhálà mo ti gbọ́ tiẹ̀. jọ. lolu lolu. ń gbọ́. <laughs> gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwà àti àdùn gbogbo ẹni mo mọ̀ ẹlẹ́rìn ara dẹ̀ ní gbogbo wa kò sí béèyàn ṣe fẹ́ ṣe láyè téèyàn máa rí ẹni téèyàn ti fẹ́ for good seven years tó máa wá pàdé ìpadà tí feelings yẹn tí ò tiẹ̀ ní rọra tí ò tiẹ̀ ní trigger rárá ṣe fẹ́ sọ pé àtìgbà tó ti ń rí àdùn yẹn o o o feel anything fún. mi ì feel anything fún. Hmm. Hmm. Hmm. ọ̀rọ̀ kò sí wàhálà mi ò ní jà mi ò ní san kankan mi ò ní ṣe nìkan àmọ́ lolú nǹkan kan gbọ́dọ̀ wà láàrin ìwà àti ọmọ yẹn mọ́ nǹkan kan gbọ́dọ̀ dà yín pọ̀ má torí pé òkè o bóyá torí pé gbogbo wa ti jọ ń gbé papọ̀ ń sìn mo kàn fi pé òkè o lè máa ṣe bó ṣe wù ẹ́ pẹ̀lẹ́ o gbọ́dọ̀ bá ọmọ yẹn ní ẹni tèmọ́ láyé láyé o in fact tó bá possible fún ẹ láti má kì mọ́ má kì mọ́ tó bá ń bọ̀ báyìí gbọ̀gbà báyìí tó bá ṣe àìsí ẹ má dá lóhùn torí ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn ẹgbẹ́ o ẹ dáràn mi ò lè jù bẹ́ẹ̀ lọ. tí wọ́n sọ pé mi ò ṣe mọ́ ah, gbomi gan aláì gbomi gan. ká ló máa gbàdúrà kí omi ti ṣá ẹ wá kí olómi wa mú òkúta kó wá dà sórí ẹ ní ta ló lè gbà rẹ ní ìlú bèrè lórí mi ta ló lè gbà rẹ. ó jẹ́ kí n kó ẹ̀yìn sí gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá nígbà tí mo insist pé òòṣà ni mo fẹ́ bá fi mí sílẹ̀ lẹ́yìn seven years. aládùn wa láìta láì ní tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó kò dàbí pé spirit kan ló ń tì mí káàkiri gbogbo nǹkan tí mo ṣe gan ti ẹ yé mi ó wá di much later lójú mi wá clear honestly mi mọ́ mọ́. lélẹ́ ṣé mo lè rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ṣá can you remember? ó ń lo adúgbò yín tí mo ní fún yín tí mo ní fóònù fámìlì ẹ̀ bímọ ṣé ìwọ tí mo ní owó tí mo ṣe fún ẹ ṣá ṣé mo ní owó tí mo ṣe fún ẹ ayé mi má. Hmm, kí ló wá fẹ́ náà. wọ́n mi ò tiẹ̀ fẹ́ ní tiẹ̀ kàn ṣe pé mò ń tírèsẹ̀ káàkiri honestly mi ò tiẹ̀ mọ̀ pé òun pè bíi tó bá yẹ pé mo mọ̀ mí ní sọ fún agent yẹn kó bá gba bíi náà it's just a coincidence kò ń ṣe pé mò ń tírèsẹ̀ káàkiri. sórí irú ọkùnrin ọ̀dájú bíi tiẹ̀ kan lè lọ́rùn mọ́ èmi ti dáríjì lẹ́yìn ìgbà tó fún mi sílẹ̀ tán after three years ni mo ṣẹ̀ṣẹ̀ rí ọkùnrin tó kọnu sí mi lẹ́yìn ọdún mẹ́ta kí ló tún wá wá mi kiri fún kí ló ń wá mi kiri fún mo ní listen ṣeré ọkọ mi kò gbọdọ̀ mọ̀ pé anything ló transpire láàárín èmi àti ẹ̀ lólú má dalé mi rú o. do you hear me má dalé mi rú o má dalé mi rú o period. baby. How are you? Oh, good. Oh, come on, stop <laughs> touching me like that. Stop. Oh, thank you, eh? Uche, darling. Ah. Can ni mo ṣe? Uche, help me, no, if not for you, báwo ni mi ò bá ṣe cope. Ẹ gbà me. Anyway, see ọmọ tá gbà tó bá dé láti holiday tó lọ ń sìn, màá lè relieve you of this stress. This is no stress. I take pleasure in doing all this for you, my darling. <laughs> so, um, mo ti fẹ́ bí ẹ, bó ni wàá fẹ́ this weekend? Shall go to ṣiṣẹ́ o or sinmi. Let me see. Mm, any place of your choice. No, of my choice. Yeah. It's about you. Ìwọ la fẹ́ mú jáde, ìwọ ló máa ń ṣiṣẹ́ ojoojúmọ́. <laughs> So, okay, okay, I think I. I have an idea. What? Minister for sọ fún ẹ ń sìn. Bọ̀ kó tó di báyẹn tí mo bá ti ṣe àwọn abọ́ ìtàn sìn. Mhm. A lọ ṣe sinmi nínú bedroom yẹn <laughs> oh. ẹ kọ́ wọ́. That's how I dey do it tonight. <laughs> Okay. I love you baby. I love you too. I love you so much. Sẹ̀kẹ́ sẹ̀kẹ́ sẹ̀kẹ́. Hey! Nẹ̀ now gbage that this market this this market bring am come back house although the man no dey carry house market dey go outside i have man kam tiye goniva. are you okay at all? ohun rẹ wọlé ọlẹ ò níṣẹ́ lápá jọ má bínú èló ni sálárì ẹ ní iléeṣẹ́ yìí oh. tó fẹ́ fi fẹ́ rè ni. tó bá jẹ́ ti salary ni ìwọ ó máa sọ̀rọ̀ dáadáa dẹ̀ lẹ́mi yọtago kàmálí fìnà if it's ụmụ uh, ó mọ̀ pé brother Báyọ̀mí ẹ̀gbọ́n tèmi ni ó ń tẹ̀lé da iléeṣẹ́ ńlá tó ń wò yìí tí ó mọ̀ tó ń wò tó ń wò oh. mhm. ni broda <laughs> abayomi. orí ẹ̀ yíwọ̀n tẹ̀lé ra Yorùbá ni wọ́n <laughs> ìwọ jọ báwo lẹ ṣe oh that's good ṣé nǹkan tó ń bà wọ lẹ́rù nìyẹn ọ̀rí fẹ́ mẹ́rin ní egbujuwe jìdézie náà ọ̀gẹ̀ iná panic ní èmi bò yes it's good for genwa to know where you want to put head you know before you start eating whatever you want to eat sori to uh, uh, me and my brother Abayomi we don't want to stress our family or our parents anyway uh, eh, baba tiwa Igbo ni ìyá wa ó jẹ́ Yorùbá ṣó yẹ so èmi ó wá decide láti tẹ̀lé bàbá Baba bàbá tèmi ó jẹ àgbàdo àbáyọ mi ó tẹ̀lé ìyá tẹ́lẹ̀ ló fi jọ ìyá wa <laughs> ṣó ti yẹ báyẹn. <laughs> àwọn jẹ́ wípé ó ti gbà. gate máa yín kò jẹ́ haúsá. sọmọ bàbá ẹ ni àbọmọ ìyá yín ìwo ló jẹ́ nú ẹ̀. fóònù ẹ tó fi máa ń ṣeré tó máa ń pè kó lọ́ọ̀gù sórí ẹ̀ náà kó bí nǹkan tó bá jẹ́ ṣó yẹ. èmi nri ọkwa na onye nzuzu ahụ a na-agbado ya ive a ka m were aka chinye n'ive a were gị fọnye gị n'ive ka m kekwasị gị ụkwụ laa gị ala ị na-ezuzu n'obi your fault that's your market i go still chop am. beauty ẹ̀ kàn ń jáde sí ni látìgbà tó bọ̀ sínú ọlá ẹ wo kò dàbí pé kí n tiẹ̀ gbámú látẹ̀yìn ìka kan bẹ̀rẹ̀ sí ní ṣeré ẹ wo bó ṣe fine kò dẹ̀ tí bímọ èmi náà ò dẹ̀ tí bímọ ìyẹn mí pé a ṣe lè padà wákàtí ẹ start afresh. mo nífẹ̀ẹ́ ọmọ yìí mo nífẹ̀ẹ́ ju ìdẹ̀ra lọ ìdẹ̀ra tó jẹ́ wípé gbogbo ká máa dà góńgóń wá dùn mí mi mi tó fún ẹ má kọkọ mi. ìwọ ẹ wọ́n mọ̀ ṣe fáìn. nífẹ̀ẹ́ ọmọ yìí adùn ọ̀la mi. lolú ma jọ kí ni èrò ẹnu báwo ló ṣe rò tó fi rò wípé ibi ìlú yẹ kó wá gbalé sí ó mọ̀ wípé ọmọ tó fẹ́ tẹ́lẹ̀ adùn ọ́ láì ibi ló gbalé sí ìwọ náà dẹ̀ wá gbalé sí bíbáyìí ṣó rò pé n tó dáa ni màmí mi mọ́mọ́ náà ẹ ṣáà mọ̀ pé gbogbo àwọn agent yìí kò ń ṣe bíi pé wọ́n máa introduce àwọn co-tenant àti neighbor síra wọn nígbà tí mo kó wọlé ni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ibi ìlàdùn gbé ó yè mí náà lẹ́nu mi mọ́mọ́. Hmm. lórí sọ ó ń kọ́ ẹ lẹ́nu mo mọ̀ wípé èrò ẹni ló fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò ní gbà fún ẹ kó mọ ohun tó ń ṣe jẹ́ kí ojú ẹ̀ kó gbébì kan ọlọ́run ti jogún ìyàwó tiẹ̀ fún ẹ̀yin ìdẹ̀ra ọmọ dáadáa ni ilé rere ló dẹ̀ ti jáde mo mọ̀ pé ìdẹ̀ra yìí máa so èso rere abọ́kùnrin àbíró abóbìnrin àbíyè fún ẹ ilé tó ti jáde ilé olówó ni yàtọ̀ sọ́mọ adùn ọlá tó jáde ilé játijàti ẹbí wọn ọlá ò ní pẹ̀kun àwọn nìkan wọ́n tó jókòó tì wípé ẹ̀ẹ́ àna tó dalélẹ́yìn tọ́dẹ̀ ní láárí tọ́ ṣe é wò mọ́yàn kì í ṣe àwọn ọmọ jàkújàkújà ti jà títẹ́ bí ẹ̀ ò sunwọ̀n adúláyè jọ nítorí ọlọ́run kọjú ẹ̀ síbi tó kọjú sí ibi tó kẹ̀yìn sí tẹ́lẹ̀ yẹn kẹ̀yìn sí má tún yíjú síbẹ̀ mọ́. mami ẹ wo ẹ jẹ́ n fún yín ìdẹ̀ra ti sú mi o bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ló ti fi sú mi nítorí ọ̀rẹ́ mi bá mi jà níbi iṣẹ́ mi ì sí pẹ̀lú gbogbo àwọn co-workers mi wọn kò ní jẹ́ pé kí n lè bá wọn sọ̀rọ̀ kí n lálàáfíà ordinary káwọn staff kan wá ń deliver official file fún mi eh, eh, fún mi a máa sọ pé ẹ o wọn gbọ́dọ̀ fẹ́ yín sí mi ṣé yẹn dáa mọ́mí ẹ wo kádàrá mi ló jẹ́ kémi àti adùn ká tún pàdé o òun ni máa fẹ́. sọ̀rọ̀ mi sọ yìí bẹ́ẹ̀ ṣe o ẹlẹ́dàá mi ò lè jẹ́ kí n ríru ẹ̀ mọ̀ tí ìdẹ̀ra bá ṣe bákun àwọn ọ̀rẹ́ ẹ̀ náà kan gbélé wọn àwọn náà ṣàníyàwó sí wọn ìfẹ́ ló ní sí ẹ o ohun tó ń pè nífẹ̀ẹ́ òun lèyí tó ń ṣe yẹn sórí gbogbo eléyìí tó fẹ́ máa ṣe yẹn èmi ò lè gbà yẹn fún ẹ ṣó ti gbọ́ wo wo wo wo wojú mi dáadáa adùn alẹ́ òṣèlú tó lè padà sọ́dọ̀ ẹ̀ pẹ̀lú gbogbo èpè tó ti ṣẹ́ kì í ṣe báàfù kékeré ló fi wọn èpè báàfù ńlá ló fi wọn èpè gidi mo dẹ̀ mọ̀ pé orí elépèlépè lórí ẹ̀ ló máa padà sí ṣé wo mọ tó sọ fún mi ni ó ní èmi máa fi ẹ́ sọ̀kò láì ṣe wípé mo rí ẹni tí fẹ́ pa àbẹ́ fún un ṣé mo lè fi ayé irú ìwọ ìbò lè fi ẹ́sọ̀ kò sí ni. mọ́mí ó kàn overreact ni adùn lágbára tó yẹn. kò lágbára ọ̀rọ̀ yẹn kọ́ lọ̀rọ̀ tèmi o ìdẹ̀ra alákọ̀ tọ́lọ̀ ti dá mọ́ ẹ tọ́lọ̀ ti dá yín pọ̀ látòdì ọ̀run òun ni o jẹ́ kó bá tiẹ̀ lọ mójú kò mẹ́ ojú ojú ojú ẹ̀ tó fẹ́ gbé mi kan yẹn mi ò ní gbà fún ẹ mójú kò mẹ́ mójú kò mẹ́ o ìdẹ̀ra ni. màá ti ilẹ̀ sọ o ti ilẹ̀ sọ adùn ni máa fẹ́ o ìdẹ̀ra o. my gosh. What did that do? Okay. No, thank you. Um, yeah, well, kọ́kọ́ jáde. oh I see. mo dẹ̀ mọ̀ pé ọkọ ẹ ò sí nílé torí ó sọ fún mi pé kí n feel free láti check up associate gẹ́gẹ́ bí neighbor. So. okay excuse me mo fẹ́ lọ dáná fọkọ mi excuse me. àní mo ti transfer owó yẹn sẹ̀ ẹ wọ́n máa bẹ̀rẹ̀ ṣẹ́ǹsìn. lolú my guy lolú. màá pẹ́ padà. lolú my guy. àlólú ah, ah, máa bẹ̀rẹ̀ ní fún mi ní ráyé má. what's up. àlólú wo wà náà yóò ṣe ẹ̀dọ̀ lọ́wọ́ yóò ṣe ẹ̀dọ̀ ṣe fresh. you look good. òun náà gan-an o ti fresh gan-an ah, lolú. kọ́lé ok ṣé o kò wà ládùúgbò ló ní pé kò yọjú sí wa nàbí. ó wá ṣe nǹkan bí ni mo gbé wá mo dẹ̀ dúró láti gbé padà ṣé kò sí. Hmm, kò sí kankan kọ́ kọ́ fọ́ nínú. ó dáa àjọ ń gbé ni. ìwọ àti àdùnjọ ń gbé. Adùn. Good to see you. Good to see you too. My dear, ṣé tán? Hmm. Yeah, please come in. Pardon me. Nice outfits. Nice outfits. tó bá ṣe pé mo rí àwọn méjì pọ̀ ní ìmọ̀ ní belief kẹ́ẹ̀ látòrò gbogbo ìyá tí lolú fi àdùn jẹ nígbà tó tún lè padà sọ́dọ̀ lolú ṣá. ilé ìfọ́ ni o lórí lè ti jẹ́ káwọn boys mọ̀ kóhun kóhun fi gẹ́ ipa ni kóhun ò láìkí gẹ́ òyìn náà even ìgbà tó yẹ kí gẹ́ travel lọ sí abroad nígbà yẹn torí ọ̀bọ̀bọ̀ lolú yìí náà ni kò ṣe lọ ah, ah. ṣó ń lóògùn fún ni ah, nínú ìdàbí ogun o iṣẹ́ iṣẹ́ tó ń ṣe tó ń rí owó gidi gan gbà yẹn mo mi ìlò olúkọ lọ four six sí àsìkò yẹn ó fi ṣẹlẹ̀ wo bẹ́ẹ̀ sì ń tọ́jú mọ́ mi mo lu iye náà ó tọ́jú mọ́ mi lolú fúngbà díẹ̀ after gbà yẹn náà ni mọ́ mi lolú àti lolú ọjọ́ plan papọ̀ lọ fi ọmọ ilẹ̀ damn ah! ọmọ ọ̀rọ̀ yé mi o ah! bó lolú ti má rì náà ṣó fẹ́ ṣe second wife ni níbi ah, tí fẹ́ ìdẹ̀ra náà àbí wọ́n ọ̀rọ̀ lólú yóò tiẹ̀ yé mi kan tó bá ti ń gbófin láìfẹ́ ṣe bọ̀ olúfọ́ nìkan ṣá wọ́n jẹ́ kí máa lọ tèmi. ìwàlẹ́wà ń wà rélé ọkọ ọmọ mi mo rí lọ. dundun. <laughs> o ṣe láti tẹ̀lé mi jáde lẹ́ni mo hmm. appreciate. Uh, anyway kí ni mo fẹ́ ṣe ó ṣàmọ̀ pé ilé wa yẹn ògiri létí èèyàn dẹ̀ ní láti wà very careful. ẹ̀họ́ ò ń dá mi lọ́rùn hmm. you look beautiful. Uh-uh. ṣé o ṣẹ̀ṣẹ̀ rí mi ni no mo ti máa ń rí ẹbọ lẹ́nìí ó dà pé ẹwà yẹn kàn dọ́bù ni ah, hmm. okay so mo ń wo bóyá ká lọ hang out ní one of our usual spots mi ò mọ̀ bóyá Chinese restaurants yẹn tó máa ń like yẹn náà ah. bad. ibi tó ń sọ ẹgbẹ́ yẹn jìnnà and then again mo no expect eh, mo rẹ Cynthia o she has been my business partner for so long and uh, she's coming over. wàá rí Cynthia now eh, Cynthia can wait mo mọ̀ pọ̀kọ̀ ẹ̀ travel for business trip then ìyàwó mi ṣe travel lánàá ó di two weeks got tó dé mi ò I really miss you mi ò mọ̀ kó tó but I have just one thing on my mind mm. and that is you. don't even start please. wọ́n hmm. ti gbọ́ bó tá ti débẹ̀ just respect yourself mi ì fẹ́ o. okay respect myself o mi pé mo lè fẹ́. kí ni. mo ṣáà lè hug. oh please fi mí sílẹ̀. <laughs> anyway ó ṣètò tẹ̀lé mi jáde. ṣáà kọjú sọ́nà. <laughs> Adu, you left your matrimonial home and then you went and followed your neighbor who is your ex-boyfriend Otele Jade. Who does that? Jọ kí ló wá kiri I mean kilo ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá because I don't get it. It's bad enough mo tẹ̀lé ex ẹ̀ jáde, ó tún wá jẹ́ next door neighbor ẹ̀ táyé gan ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ gbọ́ sí ọláyà wa lò ọláyà o. Cynthia. ah don't Cynthia me. Hmm. you don't understand. okay make me. see tí mi ò bá tẹ̀lé lolú jáde hmm. or tí mi ò act bí mo ṣe ń act. Hey. Lulu can do and undo. Do what? Ó máa ṣe nǹkan tí mi ò expect and I don't want to lose my husband. Jọ̀ọ́, why must you play, play along with him? Fọ́n kí ni? ṣóun ló bọ́ ẹni àbọ̀wọ̀ òun ló gbé ẹ síbi tó wà ni so you must satisfy lolu tí lolu bá ní òkè gbé orí ẹ sílẹ̀ kọ́ka ẹsẹ̀ sókè wàá dá lóhùn all in the name of you don't want trouble ìgbà wọn ni trouble yẹn ò ní dé because I am already sensing trouble yes torí nǹkan tèmi rí orí o mo ti ń sense trouble by tó bá dé délẹ̀ tán mi ní bẹ́ẹ̀ yes. You, I think you must know. Mo ti ń gbọ́ ohun wàhálà báyìí. I'm sensing trouble already. Hmm. Tó bá délẹ̀ ta mi ní dá sí o jọ dúró báwo ló ṣe ń ṣe ná báwo ni ìyàwó lolú òṣèré ẹ àbí kì ṣe same girl tí ẹjọ́ ń dun lolú mọ́ra yín lọ́wọ́ ń gbà yẹn tí tó fi fi ẹ́ lẹ́yìn ni ṣé kò ṣòro ló fẹ́ ni. that is the trouble yẹn gangan ni wàhálà mi ì jẹ́ kó rí mi o mo máa ń sá kiri nínú ilé ni i'm telling you kò rí mi rí. so kò tí ì rí ẹrí bẹ́ẹ̀ ṣe jẹ́ next door ni. kò rí mi rí ìṣẹ́jọ́ sí ẹni tó nà. for real. kò rí mi rí. Ah! adùn wàhálà ti ń wá bọ̀ bá. Hmm. adùn mo ti mọ̀ ẹ́ látàyè brown adùn mo ti mọ̀ ẹ́ kó tó pàdé lolú rárá mo mọ̀ ẹ́ nígbà tí wà tí lolú wà nínú relationship adùn mo mọ̀ ẹ́ nígbà tí wà tí lolú ò sí mọ́ mo mọ̀ ẹ́ nígbà tó fẹ́ ọkọ ẹ̀yẹ o mo tún wá mọ̀ ẹ́ nígbà tó tọ́lọ̀ ń ṣiyẹ́ lórí tó pàdé ọkọ tó fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí adùn màá tún máa mọ̀ ẹ́ títí ayé ni o so it tí n bá ń sọ nǹkan fún ẹ ó ní tí mo rí leave lolú alone or else he will land you in trouble. Adùn. Adùn. Adùn. <sighs> Mo ṣe nǹkan báyìí o. Hmm? onífọláyàn ọ̀rọ̀ wọ́ ẹni lọ́jọ́ ìyá ẹ pé kí ni mo ṣe. kí ni nǹkan tó ṣe ò ń bí mi nǹkan tó ṣe ó ti gbàgbé òkú tó bú mi lọ́jọ́ kìíní àná ni. ó kò tuntun ó pè mí ní ẹranko lẹ́yìn ìgbà tó fẹ́ wá fẹ́ mi lọ́kàn tán ó ti wá dẹ́nu àti máa bú mi ó pè mí lẹ́ranko. ṣé mo yọ ìwọ olórí tí mo fi jẹ ẹranko lọ́jọ́ ẹ. mo mọ̀ dá wàhálà yìí pọ̀ òbí kí ah! Ah, mi ò ṣe wá sẹ́nu ọ̀nà yín wá béèrè ẹni tí mo. ok wàhálà mi pọ̀ báyà bí wọ́n jẹ́ kí n sọ fún ẹ gbogbo nǹkan náà lè pín wọn báyọ̀ pín láyé yìí ìyá ọmọ àdàjẹ́ lé. ṣé mo pé ìwọ ló ń bá sẹ́kítírì jà níta gbangba tí wọ́n bá sọ wípé o lè nà sẹ́kítírì tí sẹ́kítírì bá nù ẹ̀ kọ́ a máa wò yín ta a máa wá sọ pé òòrè sẹ́kítírì ọkọ ẹ̀ ló ná ìyàwó ìyàwó mọ́lẹ́ ìyàwó léyìn a wá ní sẹ́kítírì ọkọ ẹ̀ òun ló ń nà ìyàwó níta gbangba tó bójú mu kódà. Eh? ohun ìfà tó disappoint mi gan mi ì lẹ́mọ̀ mọ̀ pé mo ti fẹ́ràn ẹ̀ ju gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ. màámi ẹ rántí sọ gbogbo. ẹ bá ẹ rántí sọ kiri ṣọ́rọ̀ wà lẹ́nu ẹni náà ṣí ọ̀rọ̀ wà lẹ́nu ẹni ìwọ kọ́ ló bá gbogbo ẹlẹ́ ah, o tún ní gọ́ọ̀tì láti máa sọ̀rọ̀ o ṣe nǹkan tí o dáa mo bẹ ìwí lọ́wọ́ o ò tí ì jẹ́ kó sọ̀rọ̀ délẹ̀ o tún sọ pé wọn ò rántí kíni kí ni nǹkan tó fẹ́ wọlé ti ọ̀jà rẹ ah ẹ bóyá ẹ bọ́ mi ẹni kò ṣépè ṣépè sí fi ìkan lára àwọn ojú ẹ méjèèjì tó ràn kalẹ̀ gbogbo ah, ah. fi ṣépè sí pé òun láì tọmọ sẹ́lẹ̀tì yẹn ó lè fọ́ orí olójú kòkòrò ẹgbọ́n mi ẹ má bínú jàre. jọ ṣé ó ń ṣe ẹ bí gbàgbé pé mo ti dìde ní mo ti lọ ni. ní ọmọ mi. ẹ ẹ ṣó gbàgbé mi sórí ìjókòó yìí ẹ má bínú mọ́ mi mo mọ̀ pé wà lórí ìjókòó àmọ́ bọ́rọ̀ yẹn ṣe ń gbé mi níkùn ni mo ṣe pọ̀ lẹ̀ wọ́n ah, mi ṣe rí lolú ṣe wà yìí olójú kòkòrò ni olè ọ̀fọ̀ ni ó máa ma jalè kékeré àìkọ̀ká ni Ah, ó mọ̀ máa jalè kékeré tó bá ti rí obìnrin báyìí àgàgà tí gbogbo ẹ̀ tó ti ṣe rẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ tí gbogbo ẹ̀ mélòó gbàlúgbà tó ń ṣe dògbòlògbòlògbà ó mọ̀ máa rọjú bí àtọ̀ lẹ́nu kí ló ṣẹlẹ̀ láì ṣe pọ̀ mí tiẹ̀ màmí ṣe ti rí gbogbo ẹ̀ no ṣe ti rí gbogbo nǹkan tí mo máa ń sọ fún yín. mo ní kò ṣe sùúrù ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó tó kéèyàn ṣe sùúrù lẹ́yìn máa bọ̀ jẹ́ láti Fímílẹ̀. Fímílẹ̀. Fímílẹ̀. Ah! Fímílẹ̀. Ah! Adùn. Adùn. Mm, baby. What is it? Mo lálàá kan was scary. Nightmare. Mm. Okay, uncle, to... Okay, it's alright. It's alright, okay? Come here. Okay. It's all darling. Mm. Love you. Love you too. excuse me. Careful. Yeah. Bobby. Hey, my bummy. Ah. Eh? Irú àlá kò ní mo láì. débi pé mo tún wá ń fi lolú lálàá pé mi àti ẹ̀ jọ ń play love nínú àlá ah mi ò ṣe mọ́ o mi ò play along mọ́ o irú irú irú irú I don't even want it ever mi ìfẹ́ ah ó tiẹ̀ ti wá dà báyìí ó ti wá dà báyìí kó ní kálukú máa ló ń lo ẹ̀ I don't want my home to break o hmm. mo yọ̀ǹda mo yọ̀ǹda o wo wo wo wo dúró dúró dúró mẹ dúró mi tó dé dúró mi tó dé yẹn o èmi gan ṣó ẹni o jọ nítorí ọlọ́run èmi ò mọ nǹkan tó lò fún ọmọ tèmi o tọmọ mi ò fi gbọ́ tí ìyàwó ẹ̀ nu ilé mọ́ afọṣẹ́ tó lò jọ lọ́yọ́ níbi tẹ́ ti ṣe bóyá jẹ̀bùlẹ̀ ti ṣe mi mọ́ bí tó ti ṣe lọ́yọ́ kò fún ọmọ mi kó jẹ́ kọ́mọ mi ríbi lo ìgbésí ayé ẹ̀ dáadáa ẹ jọ ayé yín tó ti dàrú ẹ fi ọmọ mi lẹ̀ ẹ bá kò tí yín bọ́ ọmọ mi. mama màmá o ṣé mọ̀ pé mi ò ẹ́bà wàrú ti rí mo tẹ̀lé wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá yẹ pé ẹ̀ ṣe nǹkan tẹ́ ṣe ni ẹ̀yin àtọmọ yín ọlọ́run ọba òkè yìí kò ní sún mi báre kò ní sún mi báre ṣé ẹ̀yin ti gbàgbé ni ẹ ti gbàgbé gbogbo wàhálà tí mo ṣe lórí ẹ̀yin yìí especially ẹ ti gbàgbé so mo ti wá dẹ tí ò dá mọ́lé ni mo ti dológun mo bí ni. à ń sírègùn àbí ohun tó wù ó wí ohun tó bá wù ẹ́ kó sọ kó kọ̀ mí kì í ṣe ẹjọ́ ẹ iṣu ẹni ló ń tọwọ́ ẹni bepo tí ò bá sí yẹn ni ọmọ mi ni ọmọ wọn bá rẹ òun ni ò tó ń rò tó bá lórí tó ń rò ni kò ní dé sàkání ẹ bẹ́ẹ̀ ni ibi gíga láyé ẹ. màmá kán pa hundred ọmọ yín pọ̀ pẹ̀lú ẹ̀yin àti gbogbo fámìlì yín wọn tó bàtẹ́ ti ọkọ mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ̀ẹ́dẹ̀ yéé parọ́ ẹyẹ yéé fọlá parọ ẹ̀ẹ́dẹ̀ jókòó ara yín jẹ́bi tọ́lọ́run tó yín sí ohun tẹ́ ẹ̀ kó dání kó dání ohun ẹ̀ tó tó tó òfìfo ni kàn ń ọmọ tèmi ni mo èmi àgbà òfìfo hmm. ó dà o ṣọ́mọ mi lọ̀gá ni ẹ̀dùnà ṣé ìyọ̀kọ̀ bọ́n fi tà ní mí àbí ìyọ̀kọ̀ mi lò ọ̀gá ibi tó bá rí ló máa ń bà sí ìyá ẹ̀ náà alátẹnujẹ ni ìyá yẹn náà máa jẹ́ ni wọ́n ṣe èmi. Ah, ah. rẹwà múwà relé ọkọ rẹ ọmọ mi tẹ́tí sí mi má mẹ́wàá nìkan lọ ìwà pẹ̀lẹ́ la fi ń gbélé ọkọ ìwà tútù. Ọmọlúlú ò tí wọlé láago mọ́kànlá bọ̀ ah, ẹ jọ ṣe bí wọ́n sọ pé ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán ni ẹni tá a bí ire kan kò yẹ kó máa rìn dé òru láago mọ́kànlá alẹ́ kí ọkọ èèyàn kó má tíì wọlé wá ah, ah. oníbàárà àwọn pípé ìdẹ́ ń bólè bọ̀ mo dẹ̀ rí kinní yòó mo mọ̀ pé bó ṣe máa máa ṣẹlẹ̀ rí mo mọ̀ mo sọ. So mo sọ pẹ̀lú gbogbo wèrè tí Lolú máa ń ṣe kiri bó ṣe máa ń ṣe kiri tó kò kí ń pẹ́ wọlé òun rèé sì kò ti ń wọlé lórí ó dẹ̀ dá mi lójú pé òun àti adùn yẹn náà máa jọ wà níbikíbi tó bá wà báyìí torí iná ọ̀dọ̀ wọn yẹn kò sí ní títàn adùn gan mọ́tò ẹ̀ ò sí nínú kọ́ńpáànì ọkọ mi náà ò dé sí i definitely mo jọ wà pọ̀ mí kan. suwal kò sí problem lónìí ilé báyìí mo là kó ti jókòó rèjì wà dé bá mi lè lórí àti ìwà mẹ́wàá nìkan lọ. mo gbé títí amúdárò ìyàwó lulu ti mọ̀ o ìyá lulu náà ló lọ sọ fún yáyẹ ni wàhálà lélẹ́yìí o. ìyá lulu ló sọ fún mi oògùn mo bá àgbà mi o. kí la fẹ́ ṣe báyìí. I don't want to lose my husband. obviously you can't lose your own. ó yẹ kó ló bá mi bá gẹ̀rẹ̀ kó bá mi bá sọ̀rọ̀ you and I know that girl is very saucy. I won't even try it. Ọmọ òṣì yẹn. Cha-cha-cha-cha be chatterbox. Kó wá fi mí wé No, I won't. It's not even in my place to do that. Ah. But jẹ́ is on sọ nǹkan fún ẹ. Bó ṣe ń wá sí mi lọ́kàn báyìí tí mm. I would advise you talk to your husband about it. Ó ṣe ha. Okay, would you rather prefer kí girl yẹn ṣáájú ẹ̀ dọ́dọ̀ ọkọ ẹ̀? Ọmọ kí mo ṣe máa rèé lé bí wọ́n ṣe máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ tó máa gbọ́ if she goes to your husband first before you are in trouble Oh, ah. èyí ó máa worse jù lè lọ. ọkọ mi sọ́ọ̀kẹ́ Eh, ah. ẹyà bí ṣe máa tẹ̀lé mi ní kájọ ló sọ. lọ bọ́kọ ẹ lórí bẹ́ẹ̀dì. ṣùgbọ́n orí bẹ́ẹ̀dì ló ti máa mú mọ́lẹ̀ wàá mọ bó ṣe máa mú nǹkan mọ́lẹ̀ ṣé màá dá sọ̀rọ̀ orí bẹ́ẹ̀dì ni ṣé òun ṣeré ni. see you need to take this very seriously o because tí ẹ̀rọ yìí get out of hand wàhálà ni o ah. wàhálà ni o. Eh, eh, eh kò sí nǹkan kan ọlọ́run máa fún ẹ sọ má wọrí ah, bó ga ṣá. Eh, it's trouble in paradise o. yeah. Mm. like chicken. Honestly, mm-hmm. honestly. Mo mm-hmm. mo sọ fún sí mi, mo like ẹ̀ gan. Ó oh. taste nice, ó dẹ̀ crunchy. Ọ̀dọ̀ àwọn Nays gourmet láti máa ń ọ̀dà ẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe oríṣiríṣi wọ́n máa ń ṣe fries wọ́n dẹ̀ máa ń dáná tó bá yẹ pé um, uh, madam lórí àwọn wọn lè dáná ẹ lè ọ̀dà online. Only lè deliver sílẹ̀. at your doorstep. Oh, Beautiful. that's good. <laughs> ẹ lè check àwọn lórí Instagram page. Nays Gomez. Eh, lórí Instagram wọn jẹ́ nace underscore Gomez. underscore Gomez. okay. okay. I'm gonna check one out. <laughs> ah um, Mr. Bayo. yes. thank you very much. you're welcome. ẹ ṣé gidi gan ni. Ọlọ́run ló ṣe kò sọ pé jọ. kó àlejò I really enjoy our wa gan ni o mm-hmm. ẹ ṣé gan ni um, Sherry next time Any lè máa wá kí wa o madam lè máa wá sọ́dọ̀ wa táwọn máa host yín. Oh, with that pleasure. okay that's good. mo tiẹ̀ What is the tìsí oúnjẹ ọkọ nítorí ọkọ mi bó ṣe wà yìí ah, ó máa ń sì kìíní kan oúnjẹ ni. really. Ọlọ́run. Uh, <laughs> uh, Mr. so you a good cook. mm okay let's just say once in a while. <laughs> okay I can't wait to eat from your pot. ṣé tí wàá mọ nǹkan Mr. Bayo. yes ma'am. ó tún ní nǹkan ẹyọ kan tí ọkàn mi nífẹ̀ẹ́ sí jùlọ. Mm, okay. lẹ́yìn kó so oúnjẹ òun ni kó máa admire ìyàwó yẹn lójú. <coughs> Uh, okay we are neighbors. ah ó wà lọ́ọ̀bù ara wọn kan. ẹ náà as neighbors aláti love ara náà as ah, christians. ẹ wọ́n mr bayo kò ṣe rí lọ́ọ̀bù báyẹn normal lọ́ọ̀bù lẹ́yìn sọ yẹn ṣe rí lọ́ọ̀bù tó. Madam, ah! madam, look at your wife. She's such a pretty woman. Yes, my wife is the most beautiful woman on earth all heart àbí you can say that again um, madam ó mà ní ìbéèrè kan tí mo ti fe bi yín láti jọ ẹ̀ bó ti gbogbo ìgbà tí n bá ti ń rí ìbéèrè yẹn mo máa ń gbàgbé bó bẹ́ẹ̀ ṣe wáá ra yọ lọ́ọ̀kan ìbéèrè yẹn ó kàn sáwà sí mi lọ́kàn padà um, ó kan ó dúdú ó kéré ra ríro ń dó báyìí ó wà níbi àyà yín báyìí ṣúṣì wà ń bẹ̀ ṣá. ẹ ẹ ẹ ọ ok ẹ wọ́n dàbí mo ṣe mọ̀ ọkọ mi ló ló sọ fún mi kò tó síbẹ̀ o níbi tí ọkọ mi àti ìyàwó yẹn níbi tí wọ́n close mọ́ra wọn dé. dé o tún ti gbé débi. jẹ mi ò ṣe gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ ó jọ bí ìgbà tí mo ò ṣe skit àbí no ṣe ọkùnrin olú ẹ o ọkọ mi ẹ máa sọ̀rọ̀ ìyàwó yín fún mi gan ni o ah, tó bá kẹnu bọ̀rọ̀ ìyàwó yín lẹ́kùnrẹ́rẹ́ báyìí ẹ máa rò bí ẹni pé wọ́n ti ń fẹ́ra wọn tipẹ́tipẹ́ láti kékeré as a matter of fact níbi tí ọkọ mi àti ìyàwó yín níbi tí wọ́n close mọ́ra wọn dé ọkọ mi jẹ́ kó yé mi wípé ìyàwó yín ní tàtú nìkan àbí ọlọ́run bi, bí ọwọ́ òkè bi níbi àárín kan níbi gẹ̀rígẹ̀ ibi something níbẹ̀ ó ní tàtú in fact ọkọ mi jẹ́ kó yé mi pé ìyàwó yín wọ́n nífẹ̀ẹ́ láti máa wọ black bra gan àbí màdàmí ti ṣéǹjì kọ́lọ̀ bra yín ṣé ẹ kí wọ black brown. Eh, eh, eh, Mr. Abayo ẹjọ just so you know ká wabi wá bí ìyàwó mi so um, intoxication ọtí yẹn ló ń affect gbogbo nǹkan please ah. disregard her gẹ́gẹ́ bó ṣe gẹ́gẹ́ bí bó a host or carry reschedule meeting yìí eh? so ìgbà hosting. like I said earlier chips yìí ó crunchy gan ó dẹ̀ dùn nails. Instagram. A máa ṣe. Láìpẹ́ you wa máa ń ṣe sí yó. Ọkọ̀ wa. Ọtí yẹn ló dì sí tọ́. Ọkọ̀ wa kan ro nǹkan tí mo sọ yẹ o. Ilé mi lẹ ti máa ń ro àmọ́ post. Babe, ọgbọ́n ọ̀gbà tí ó máa ń sọ. So. Thank you. Adola, Adola, tí mo bá ń pè ọ́ máa dá mi lóhùn máa just talk to me dá mi lóhùn tí máa ń bí ẹ lọ́rọ̀ Adùn kí ni assurance gbé látijọ́ tí ọmọkùnrin ti kó dẹnu lé nǹkan kò pa wá àti ẹ̀pọ̀ mọ́. nǹkan kò pè mí àti ẹ̀pọ̀ mọ́ sí. Adùn bọ̀ wáì tó jẹ́ pé ń sìn ló ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi. I'm asking you. Ẹ̀rù ń bà ẹ́. Do <laughs> not touch me, please. What a lame excuse. Kini ni nǹkan gan-an tí mi ò sọ fún nípa ẹ̀mí? Látìgbà tí mi àti ẹ ti mọ́ra, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi rí láyé ni mo ṣàlàyé ẹ̀ fún ẹ ọmọbìnrin yẹn wàá jókòó nínú ilé mi after eating my food nínú ilé mi ó ń ṣàlàyé bí ìhòòhò ẹ̀ ṣe rí wípé ọkọ òun ló sọ fóun God. Sorry. mo ti gbọ́ mo ti gbọ́ just leave me alone I heard you mo ti gbọ́ sẹ́ẹ̀ see mo fọlọ́n bẹ́ẹ̀ just stay in here okay ah, má ṣe bẹ́ẹ̀ stay in here ma, ma just give me time please. mo fi pe ààbò pé èyí ti bàjẹ́ ah, mo bèrè padà báyé mi jẹ́ ẹgbẹ́ ah, mi yóò. <laughs>

跟你联系，我一直 Mrs. Balogun. Ah, Mr. Mr. Abayo. Yes, ma'am. Um, yes, ma'am. Uh, so, Mr. and Mrs. Balogun, ẹ má bínú pé mo fẹ́ bad time yìí àbí very mo ń bother And I'm so grateful to you guys. Ìpè despite we've nǹkan tó ṣe láàrin àwọn family here at tèmi, ẹ ṣe fún mi ní time láti bá yín sọ̀rọ̀ màá make ọ̀rọ̀ yẹn as brief as I can màá dẹ̀ make ẹni wé tí ẹ máa fi lè understand me. Okay, sir. Um, Mr. Balogun, you see that woman over there, that woman in my house, I love her so much. We love her, oh my God. And I won't allow anything or anybody to come between us ó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi bẹ́ẹ̀ ṣe ti date for like seven years bẹ́ẹ̀ ṣe já kalẹ̀ lọ́sọ̀kan orúkan bẹ́ẹ̀ ṣe ti lọ́kọlọ ṣẹ́yún débi pé ó affect ilé ọmọ ẹ̀ kò lè ṣáájú ẹ̀ mọ́mọ́ ó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi bóde ṣe jẹ́ pé mrs balógun ni wọ́n ṣokùnfà tẹ́ fi fi ìyàwó mi tó precious sílẹ̀ gbogbo ẹ̀ náà lọ ṣàlàyé fún mi bó ṣe rí gbogbo ní àwọn ìrìn àjò àwọn ìdáláyé kádàrá ọlọ́run ni tẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ báwo lèmi ṣe fẹ́ fẹ́ nǹkan tí mo wá fẹ́ kí Mr. Balogun mọ̀ ni pé tí a bá bí èèyàn tó bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ láti bí ọdún kan tó fi wá wọ twenty five years kò ṣeé ṣe kó má ní past débi àwa tí ọjọ́ orí wa ti wá tó bó ṣe tó yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìyẹn àti ìyàwó mi past ìyàwó mi nìyẹn kò affect me in any way. ṣé ẹ rí Mrs. Balogun ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi tán bí mi lé ká ní òun ló ti fẹ́ ìyàwó mi rí tán dẹ̀jọ ní nǹkan papọ̀ past ìyàwó mi nìyẹn o. gbogbo ẹ̀dá tó bá wà láyé tó fi bẹ̀rẹ̀ ìgbésí ayé látọ̀dún kan tó fi wá ń pé twenty five years old gbogbo àmọ̀ kò máa ní past. so um, ṣíwájú gbogbo yẹn atótónu ọ̀rọ̀ lásán ni èyí tó jẹ́ lórí ọ̀rọ̀ gangan I have spoken with my lawyer ṣẹ́rí ilé débèbè táyì àti bí ẹ̀yìn yẹn èmi ni lọ́n jogún ẹ̀ fún mi kì í ṣe tẹ́nàntì ilé yìí lọ́n torí ìkónimọ́ra tọ́lọ́ ń dá mọ́ mi ó ní ṣe wá bá pé neighbors ni wàá kájọ máa ṣọ̀rẹ́ papọ̀ so this is my house àwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ èmi àti yín ò lè gbé pọ̀ mọ́ so I spoke with my lawyer mo ní kó prepare ìwé to that effect owó ní tẹ́tí sàn gbogbo táìmù tẹ́tí lónú lé mo fi ya ọlọ́run wọn ò ní yọ owó kankan I'm máa you yín six months six months uh, èmi àti ìyàwó mi fẹ́ travel a fẹ́ ṣọlídé lọ láàrin six months yẹn mo fi ọlọ́run ẹlẹ́dàá bẹ́yìn mo fi títóbi ọlọ́run bẹ́yìn ẹ má yẹ kí n ba inú ilé mi mọ́ yes lọ́ọ̀yà máa ṣe ìwé to that effect mo dẹ̀ rò pé tí ẹ bá fẹ́ fún yín quick notice oṣù mẹ́fà náà tó mi dẹ̀ ní gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ yín. Once again, thank you very much. Uh, Mr. Balogun, the little time we spent together, mo fẹ́ sọ fún yín sincerely láàrin mi àtọ́ ọlọ́run mo really appreciate yín gan until lọ́jọ́ tí ìyàwó yín tó fi ọ̀rọ̀ bá gbogbo ẹ jẹ́ and Mrs. Balogun ibi tẹ́yìn rò pé ọ̀rọ̀ yẹn máa já sí kò lè ever já síbẹ̀ o mi lè léyàwó mi o Okay, ma. Thank you very much, ma. So, Mr. Mr. Mrs. Balogun, thank you very much. Thank you. Thank you. ìdẹ̀ra aṣọ ti rí gbogbo ẹ̀ báyìí ó ti rí nǹkan tó ti fà á. ṣó lè rántí ẹyẹ ilé ìyá tí kó kúrò. dé ilé tí bàbá ẹ̀ fún wa oníburúkú ìlú ọ̀nà ó dín sílẹ̀ káàkiri tí dáàbì ẹ̀fín lè wá kúrò. wo a lè fẹ́ra mọ́ ọ. ṣùgbọ́n ká tó pín yà mo fẹ́ ká lura wa pa. yes o ti bá sọ o sọ pé wàá bá mi jà. no no o sọ pé wàá bá mi jà mo fẹ́ kó ṣe lẹ́mi o. Ah, no má fún mi fair treatment fifty fifty mi o lè lù mí o lè má lù ọ́ má fún mi lẹ́kìn lù ẹ́ o wà lóye. kó ló jà ní. lọ kó ló jà ní. ìgbéyàwó dùn tí a bá ṣe nílànà tí ó tọ́ ó kún fún oyin ayọ̀ àti ìdùnnú ṣùgbọ́n tí a bá fi èrú ṣe gbilẹ̀ rẹ̀ ẹkún ayérayé ni àti ìbànújẹ́ ògbó ṣègbéyàwó nítorí sábàbí ìfẹ́ òtítọ́ ó ṣe pàtàkì o ẹwà á máa ṣá ọlá á sì máa ṣí lọ tọkọtaya gbọ́dọ̀ ní ohun ìṣọ̀kan kí wọ́n máa bá kábàámọ̀ ìgbéyàwó dùn tí a bá ṣe ní ìlànà tí ó tán. Ìgbéyàwó dùn tí a máa ṣe nílànà tí ó tán ó kún fún oyin ayọ̀ àti ìdùnnú ṣùgbọ́n tí a bá fi èrú ṣe.